oríyọmí sọ mi pé Muyideen ò tó bẹ́ẹ̀ kọ́ kọjá wájú àdídìgbò àwọn ọmọ òun máa lu tí òun dìẹ̀ ni sábẹ̀ pé Muyideen gbé omijé tó korò lójú Àgbàlá Gabriel lójú Àgbàlá Gabriel àti oríyọmí amsat ajam rahman oríyọmí amsat oríyọmí ọmọ sí pẹtísàn tí Muyideen kọ pẹ̀lú Àgbàlá Gabriel ẹ wò kúránì mo fi ń gbáwájú yìí èmi àti ajam rahman oríyọmí amsat a sọ̀rọ̀ láàrin one hour sí one and a half hours. ọ̀rọ̀ tí ń lọ nípa pẹtísàn mo sọ fún ìlànà mo ní màá kọwọ́ bọ̀ aláàjì oríyọmí amsat wàláyé mi àtàlájì oríyọmí amsat jọ sọ̀rọ̀ lẹ́nu ẹ bá mi sí à prógámù yìí èmi àti ajá brahman oríyọmí amsat kì í sọ̀rọ̀ wọn ní o ajọ sọ̀rọ̀ confam direct báyìí ajẹ́ kí n tún wá sọ fún yín nígbà tí mo mọ̀t èmi àtàlájì oríyọmí làjọ ń sọ̀rọ̀ lọ́wọ́. àkúrú bí àgbà oríyọmí láàárọ̀ yìí bí ẹ̀mẹ́rin sẹ́ márùn-ún àkúrú mísì kọ́ mi bóyá kò sí bí fún wa fáìn àkúrú láti pè mí padà torí pé ọ̀rẹ́ mi là àkúrú. ọlọ́run wá sí táìmù tákùrú ó pè mí àti àkúrú àti ajá abdulhamani oríyọmí amsat wọ́n jọ wà papọ̀ ni. kúrú ọ̀rọ̀ kan mo fẹ́ bi ọ́ léèrè mo dẹ̀mẹ́ yí pé Oríyọmí Hamzat ni àkúrú àkúrú ni Oríyọmí Hamzat ìtẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àkúrú ẹnu Oríyọmí lẹ ti gbọ́ ìtẹ́ ẹ bá gbọ́ lẹ́nu brahmani, Abdulrahman Oríyọmí ọmọ Hamzat ẹnu àkúrú lẹ ti gbọ́. Muyideen Charger alábàárù bọ́díjà àti wà àtàwọn tí wọ́n pùsì ẹ orí burúkú àríyéráyé lẹ́ẹ̀ padà ṣe torí pé ọfẹ́ máa lẹ́rí àgbò méjì papọ̀ èyí tí ò sí ọfẹ́ máa sọ yípo wà ògùn dáná kan ọ̀tán ni Muyideen chájà yìí ó lóun ògùn dá mẹ́wàá ọ̀rọ̀ pàtísàn ti bẹ́lẹ̀ yìí gbogbo ẹ̀yin èèyàn wàláhì tàláhì súnmọ́bì láìlẹ̀ ní láìláìláwà ajá abrahamu ní orí yẹn bí àmùsá àti ọmọ sí o kọ̀ǹfà ni mo ń sọ fún yín o ẹ wo ẹ jẹ́ kí n gbé alukuriani wá alukuriani lélẹ́yìí mú ìdí nìyí olórí burúkú ọmọ ni inú mi dùn pé ìyálàjẹ kì í sọ̀rọ̀ wọn nínú ìyálàjẹ sọ ìyálàjẹ pé ìyàwó mú ìdí ìyàwó mú ìdí nìyí dẹ̀ ń sọ yí pé ọkọ òun sọ pé ṣé ẹ̀mí kọ́ àwọn méjèèjì kò ríra wọn. èyí táwa dẹ̀ wà fún ni pé àní báwo ni ilẹ̀ Yorùbá ó sì ṣẹ́tù báwo ni ẹ̀sẹ̀ ní àṣẹ ní ní problem alukurani rẹ̀ wàláhì tàláhì súnmọ́bì láìlẹ́dí láìláìláwà ajá Abdulrahman Oríyọmí Hamzat Oríyọmí ọmọ sí pẹtísàn tí Muyideen kọ pẹ̀lú Àgbàlá Gabriel ẹ wò kúránì mo fi gbáwájú yìí. alukurani mo fi ń gbáwájú yìí alájà abrahamu ni oríyọmí amusati ọmọ ọdún oríyọmí ti fọgbẹ́ ṣe ṣe ètò oríyọmí ṣe lánàá tó gbomi lójú ẹ̀ amusati ó tún wá dá sí confam èmi àti alájà abrahamu ni oríyọmí amusati a jọ láàrin one hour sí one and a half hours. ìtọ́ba wa mú odidi bá lélẹ́ tọ́lọ́n dẹ̀ nàrú ayé ẹ̀ bẹ́ẹ̀ yẹn tí ń fi gbogbo tó fẹ́ jẹ́nu ayé ẹ̀ àti tó ti jẹ́nu ayé rẹ̀ tí fi ń búra lórí nǹkan bẹ́ẹ̀ni ọba tó gbóńtọ̀ ń gbọ́ ọ̀tọ̀ ọlọ́run lórí wẹ̀ níbẹ̀ mú ìdí nìyí olórí burúkú ni àtòun àtàwọn tí wọ́n ajá kí ẹ̀ àníwòlá máa ń wọ́n ra sátúlà nba àwọn àfáà ni wọ́n jogún ànábì ọlọ́run adẹ̀gbọ́n bá àfáà lórí àtúnṣe alájà brahman oríyọmí ọmọ amsat wàlẹ́ oríyọmí ọmọ sí pẹtisàn oríyọmí fi bọ́ọ̀lù ń ṣe tóbi tó wọ́n fi ń búra fún mi alájà oríyọmí fi gbogbo ògbé sí ayé wọn wọ́n fi ń búra fún mi alájà oríyọmí fi gbogbo dúkìá wọn wọ́n fi ń búra fún mi alájà oríyọmí fi tí wọ́n ti jẹ́nu ayé àti tí ó tún jẹ́ wọ́n fi ń búra fún mi lórí ọ̀rọ̀ pẹtisàn yìí alukura ni mo fi ń gbáwájú yìí. bá mi sí à program yìí gbogbo ayé yé wa bójú bá farabalẹ̀ yóò rí mú gbogbo yí àwọn tí wọ́n wà ní pẹ́tísì wọ́n máa jẹ̀bi ẹ wá gbọ́n tí ẹ̀jẹ̀ bàmọ́ ní Oríyọmí Àmúsá ti sọ mi kì í sábà tí mo ń rìkọ́dù ọ̀rọ̀ yẹn o bí wọ́n gẹ́ pè mí mi lè rìkọ́dù ẹ o no láéláé àmọ́ máa fi àlùkùrẹ́ nì búra máa fi àlùkùrẹ́. Daniel ṣe kí ni màá fi búra tó bá pè lórí live tó ọ̀nà fẹ́ ká yẹn èèyàn gbọ́ ohun ọ̀nù màá fi alukurani búra ẹ má dẹ̀ jẹ́ kí n tẹ̀ ọ̀rọ̀ tí mo bá fi alukurani búra lé lórí wàláì tàláì súnmọ́ bíi láìlẹ̀ ní láìlẹ̀ kọ̀ǹfààní. bàbá tó dé èyí tó ti lu ẹjẹ́ ìgbàpọ̀ ti lọ nobody about mistake nobody about mistake àwọn tí wọ́n ajá kí mú àwọn tí wọ́n lòdù mú ìdí nìlọ́wọ́ yìí ìṣẹ̀dá gbogbo nàìjíríà ìṣẹ̀dá gbogbo ọmọ yorùbá ìṣẹ̀dá pé àánú ni àgbàlá gabriel ṣe mú ìdí ìṣẹ̀dá gbogbo àwa yìí náà ó máa ní gbogbo iye wọn lára oore ni àgbàlá gabriel ṣe mú ìdí alájọ orí ẹbí àmùsá ti jẹ kó yé mi pé àwọn òòrí mú ìdí nìrí òun ò sí ọ̀rọ̀ tó ní yọmí sọ mi pé mú ìdí ní òtó bẹ́ẹ̀ kọ́ kọjá wájú àgídìgbò àwọn ọmọ òun máa lu tí òun dìẹ̀ ni sáàmì pé mú ìdí ní gbé omijé tó korò lójú àgbàlá Gabriel lójú àgbàlá Gabriel àti oríyọmí Hamzat ìkúnlọ́wọ́ wo lóríyọmí ọ̀hún aṣọ ẹ̀kọ́ fẹ́ ṣe fún nítorí kíni fún kíni Madam Sati gẹ́ tó jẹ́ kó yé mi pé tí wọ́n bá kọ pẹtísàn àìmọye pẹtísàn tí wọ́n ti kọ mọ́ wọn tí wọ́n bá kọ pẹtísàn ẹni tí wọ́n kọ pẹtísàn tí ẹ bá ní ọwọ́ ẹni tó pẹtísàn rẹ̀ náà gbọ́dọ̀ jókòó àwọn ọlọ́pàá dẹ̀ ní right láti sọ pé ẹni bẹ́ẹ̀ lọ pẹtísàn bó tiẹ̀ jẹ́ pé Muyideen àwọn kan ni wọ́n máa gbà lámọ̀ràn àwọn kan ni wọ́n fún lówó àwọn kan ni wọ́n fún gba lọ́ọ̀yà fún gbogbo iye wọn pátá lọ́lọ́dúnmarè ó fi sẹ̀sìn. àbáfi ìjọba ni harun wàfíìlì kìdáàmì màkìrúmọ̀tún wà ní mọ́rẹ́ bí júbúni láyà júbúni kàdárì. àbúrò ní sẹ́yìn ṣé kìí ṣe tọrọ fún yín aláàjì Oríyọmí ò ní torí mú ìdí nìbò òde ọ̀rọ̀ tí mò ń sọ fún yín bó ṣe rí nìyẹn kúránì lélẹ́yìí Oríyọmí yóò mọ̀ sí ẹgbẹ́ tí mò ń sọ fún yín ajábàá ní Oríyọmí yóò mọ̀ sí aláàjì Oríyọmí yóò mú sátì àjọ ríra rírí ojú báyìí rí mo fi jọ tí màá pàdé ọba tó ní mi búra lẹ́yìn kí n máa wo program Oríyọmí Àgbàlá Gabriel àjọ ríra nínú ojú báyìí rí mo fi jọ tí màá pàdé ọba tó ní mi búra lẹ́yìn kò sí kankan tí mo fẹ́ gbà bẹ́ẹ̀ èmi dúró lórí pé àní gbà kẹ́nìkan ó ṣàbòsí ẹnìkan mo ṣe program lánàá mo ní tí mo bá ṣèwádìí tọ́bẹ́jẹ́ pé alájọ Oríyọmí àmì sáà ti báyìí mọ̀ sí i. Ah, bá a ṣe kéré mọ gbogbo yóò ṣe mọ̀ pé àṣẹ a máa já bàálù ajábà mẹ́rin orí yẹmí o. ajé orí yẹmí ọ̀mọ̀ sí àmọ́ dé èmi lójú pé bí ọ̀tá àgbàlá Gabriel tí wọ́n bá igba lọ́nà ẹgba ọlọ́run wọlé alukurani ṣètò wa á ń láwọn ọmọ nìjà àlebù ni Àgbàlá Gabriel ni ọmọ borí wọn. bàbá mi sí ẹ program àmì tí ọ̀rọ̀ nípa Abdulrahman Oríyọmí Hamzat ẹ jẹ́ àkílì ààrẹ kọ̀ọ̀kan Oríyọmí Hamzat. Oríyọmí Hamzat sọ pé mú ìdí mi ò tó bẹ́ẹ̀ kọ̀ kọjá lẹ́fàrọ́mẹ́ntì àgídìgbò. mú ìdí mi ò tó bẹ́ẹ̀ sunday environment àgídìgbò ṣé ẹran wá ni. bẹ́ẹ̀ ni ajọ́rí ẹ̀mí àmì sáájú ọgbọ́dọ̀ torí ọ̀rọ̀ mú ìdílé jáde mọ́. lawal bisola aburú òní sẹ́yìn. alájọ́rí ẹ̀mí àmì sáájú ọ̀nà ìlọrin ló tún wà báyìí ọlọ́run jẹ́ kí wọ́n gún ní ayọ̀ lónìí èkó ni ó tún sùn alájọ oríyẹmí àmúsáàdì bẹ́ẹ̀ jẹ́ kó yé mi pé páàtì àwọn àti àgbàlá Gabriel ọ̀pápọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni àgbẹ̀ ni mú ìdí ni alájọ oríyẹmí àmúsáàdì. ajàfún ọmọnìyàn ní ẹjẹ brahman oríyọmí àgbàlá Gabriel ẹni tí ń fi àánú gba àwọn èèyàn ni pààtì yàn papọ̀ káwá fi pààtì gẹ́gẹ́ papọ̀ ájúrí ẹ̀mí àmúsáàtì ni pé kí ló ń fẹ́ máa bínú Àgbàlá Gabriel sí káàtì ẹ̀ pa abáwá rí àwọn abala abìkan tó rí ẹ̀mí àmúsáàtì ẹ̀ mistake lánàá nìyẹn recently ti ṣẹlẹ̀ yìí kọ̀ kájú orí ẹ̀mí àmúsáàtì o alukurani tó mo tún gbé dání yìí o ọ̀rọ̀ tí yẹn bá sọ láàrin one and a half hours fi títóbi ọlọ́run búra tónítọ̀hún fi dúkìá rẹ̀ búra tónítọ̀hún fi tó ti fẹ́ jẹ́nu ayé búra tónítọ̀hún fi tó ti jẹ́nu ayé búra tónítọ̀hún fi ìṣẹ̀dá ara rẹ̀ ti fi búra ẹ kú lórí ẹ̀.